tó o bá mọ̀ tẹ́lẹ̀ aya yóò mọ̀ sọ fún ọ bó ṣe mọ̀ tó sì jẹ́ ká mọ̀ mọ̀ bọ́lọ́wọ́n bá lè kẹ́ra ti tó nínú aya yìí á mọ̀ mọ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá lè kẹ́ ọlá ó sì ń jẹ́ ká mọ̀ yìí pé nínú àwọn àyà wọ̀nyẹn náà ó jẹ́ ká mọ̀ yìí pé bó sì wù ú lòun máa ń ṣe èyí tóun bá sì ṣe ń bẹ̀ kò sẹ́ni tó lè yí padà bákan náà ká sì mọ̀ yìí pé nǹkan kan ìgbà kan lọ ń lò lọ́wọ́ ọba wo ọlọ́run tóun fẹ́ yí padà òun lè yí padà ó sì gùn o tó o bá ti fẹ́ ṣe lórí gbogbo ètò tó bá ti wù náà lòun ó sì kó sẹ́ni kankan tó lè yí padà wọn bá ní kí gbàráyè ó wà fún wa ayé àtúntò tẹ̀lé wọn máa sọ fún wa nípa àyà tó tẹ̀lé yẹn wọ́n máa sọ fún wa nípa ọ̀rọ̀ ọjọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmà bó lèmi ti tọ́jú ọjọ́ náà sí bó ni wọ́n náà ti tọ́jú ọjọ́ náà sí. káwá lọ mọ̀ yìí pé bàbá mi ò lè gbà mí lẹ́yìn ọjọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmà o iṣẹ́ bàbá mi pé ààrùn olùgbìyànjú sẹ́sìn bàbá mi owó tó kù káwọ́ máa ṣe tó bá dijọ́ náà láàmì ní wò mí onímọ̀ wò mí èèyàn ọlọ́run pàlẹ́ pẹ̀lẹ́jẹ́ ká mọ̀ pé ọjọ́ ta wí àbá wa máa ń sọ bí abédè haúsá ni wálé kó wádè náà sàn níjọ́ náà òun kálukú ní òrùn tiẹ̀ òun kálukú ó tó gẹ̀ẹ́ báyà yìí ti sọ ló tún sọ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà mi nínú alukurani abẹ́lẹ́ wọn bá rí jọlá ọjọ́ náà ọlọ́njọ́ rọrùn fún wa o ṣùgbọ́n bábà ń ṣàdúrà yín o àtàyé náà láti mọ abẹ́lẹ́ wọn kójọ́ rọrùn fún wa láyé láti mọ̀ sí kèsì fún gbàtà bá kú tán bó làwa náà ṣe bó làá ṣe múra sí tọ́lọ́run ṣe sí bó ń tọ́lọ́run ṣe pàtàkì lẹ́mìí wá sí eléyìí ni ó sọ bọ́jọ́ náà ó sì rí ìṣètò ọlọ́run pàtàkì lẹ́mi wa ló fi yẹ kó pàtàkì àbí ìṣètò ọlọ́run wa ojú ayé ni ìwélé náà ni ọmọ sọ bí ọjọ́ náà ó ṣe rí abẹ́lẹ́wọ̀n ọba àlejò ọlá tọ́lọ́n kójú kọjọ́ náà rọrùn fún wa o ọlọ́run ọba àlejò ọlá ń sọ fún wa nínú àyà bíi àyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún nínú súrà tó أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد إن يشاء يذيبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى أمها لا يعمل منه شيء ولو كان ذا قربى إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تذكر فإنما يتذكر لنفسه وإلى الله المصير ọlọ́run ọba ọba àlekọ́ láwọn mú wa nínú àyà yìí oní yá ayíwá náà ọlọ́ni mo pe gbogbo èèyàn pátá níbi àyà yìí gbogbo ntọ́ bá ti ń jẹ́ ìran èèyàn pátá lọ́rọ̀ náà ń pè ń bí wọ́n lọ́ọ́ máa ń torí tọ́ yàn láàyò tó ń sìn tọ́ọ̀mù pọ́nà ọba tó dá ọ ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn rẹ ọlọ́wọ́n ọba àlekẹ́ ọlá ń bá gbogbo wa sọ̀rọ̀ tọ́ ọba ti ń jẹ́ yàn ọlọ́wọ́n ọba àlekẹ́ ọlá ń pè wá. kí n lọ́wọ́ bá lè gbọ́ lábẹ́ sọ nígbà tó pè wá tán ó ní ila gbogbo ẹ̀yin èèyàn pátá aláìní lẹ jẹ́ sọ́dọ̀ wọn lọ antum muhtajuna ilayya gbogbo yín pátá lẹ bùkátà mi kó wí ká gbọ́ àwọn ọ̀rọ̀ tí ò ṣe takò lọ́wọ́ bá lè tọ́ láńgbé kalẹ̀ yìí àwọn ọ̀rọ̀ tí ò sí ìjà níyàn rẹ̀ rárá ẹ̀dùnmọ́ ọ̀hún àkùbọ̀ tọ́ba wù ọ́ jímọ̀dá rẹ̀ kan tọ́ba ṣe kankan wọlé pé láyé ìtúgbàǹkan lọ́wọ́ yín náà bóyá ó fèrè gún sí ọ ni bóyá ó fún ọ ní nǹkan wàá rẹ̀ sì ní kíní wo èmi mo sì sanwó léwé rẹ̀ ń jẹ́ oníyẹ o pẹ̀lú tó fẹ́hun ọba wọ̀ ọ́ olè sọ pé láíláí ẹ mẹ́ta owó léwé mi má torí pọ̀ ọ̀sẹ̀ kẹ́ni ọ̀fẹ́ wa sọ́nà bùnmí. tí ẹ̀ tíláyà ò nínú nǹkan tọ́lọ́ ọba àlẹ́ tọ́lá ń ṣe kó pé ọpọ́ ọ̀fẹ́ sọpọ́ ọ̀fẹ́ bó o ti sọpọ́ ọ̀fẹ́ òun náà tó o tún lọ bẹ̀rù náà dábìlì. ẹgẹ́ bí ọmọ ẹni ọmọ tó gọ̀ ọmọ ṣe kẹ́ni ọmọ tó gọ̀ tí bàbá rẹ̀ bá wí àbí màmá rẹ̀ bá wí ọwọ́ ní oṣù ní jẹun tí wọ́n sì ò ní jẹun oṣù ní jẹun tí wọ́n sì lọ́ba lọ́ba bàbá lọ́ba mi dákọ̀ fún mi ní owó ẹni sí nìkan kẹ́rọ̀ sẹlẹ̀ ẹ̀ mọ̀ kọ́sá ní ju òun fẹ́ lò ní bàbá fún ọ lówó tán ọwọ́ àlọ́ fọwọ́ òun jẹun oúnjẹ tó kọ́ lẹ́yìn léta lónìí ta lọ́la báyìí náà lọ́la èyí tó padà wá gbà tó fi jẹun ta lónìí ṣe ẹ̀kọ́ gbọ̀ náà nù dìdìrín náà nílùú ọmọ bẹ́ẹ̀ ṣé wọ́n wá gbọ́dọ̀ bọ́ wúwo ni ọlọ́wọ́n bá lè sọ láwá pàṣẹ gẹ́gẹ́ bó ṣe súnmọ́ nìyẹn o wọ́n lè láyé lọ́sẹ̀ lòlẹ̀ ala ọ̀wá nítorí pé wọ́n ń sọ wọ pé Allah Allah ó sì ní ṣe nǹkan báyìí sọ́pọ̀ ní lomi máa kárí ọlọ́run sọ̀rọ̀ ẹ ló ń sálẹ̀ náà nǹkan báyìí kọ́kà nínú àwọn àǹfààní nínú àǹkan tóun dá fún àwọn olóníwà bàhárán tó lẹ́yìn sọ́pọ̀ ní lomi ni nìyẹn tó bá lè gbé ilé ayé láì lomi gbogbo nǹkan tó máa lò náà rẹ̀ kí ni o o tiẹ̀ wá lè gbé ayé òun kọ́ mọ́ lómi bó o lóò mú ọ wẹ̀ tọ́wọ́ á tún lọ wẹ̀ láyé kárí ká wọ̀ ọ́ kọ́dà wèrè yóò bùkátà tómi bó somi gọ́tà ẹ̀ fi ọmọ gbọ́n mu nígbà tó gbé wá dé bó ṣe omi inú gọ́tà yóò gbọ́n mu kọ́dà nǹkan sọ abẹ́ èyí tó wá tún nù tó tún wá ju gbogbo ẹ̀ lọ òun tá à fà sí mú. kó kálukú ọkọ̀ rísọ̀sìsì kó lọ woye tí wọ́n ń ta ọ́ksígìn láàrin wákàtí kan yóò mọ̀ yìí pé owó ni láàrin wákàtí kan péré kó lọ tí wọ́n ń ta ọ́ksígìn sí per hour kó wá tó wà nínú èdè kó wá wòye hour tó wà nínú week kọ́ wá wòye áwà tó wà nínú yíà kọ́ wá wòye yíà tó ti lò láyé kọ́ wá ti ẹ̀ pé ẹ wọ́n sọ pé mo ní sọ̀rọ̀ lọ́wọ́ ìfẹ́ ní bùkátà sọ̀rọ̀ lọ́wọ́ mọ́ ẹ bá ń ayé atẹ́gùn mo ti fà sí mú sọ ka agbára lè mọ́ torí pé níta ara sọ wẹ́rẹ́ yẹn tí wọ́n ti bọ́ lọ sítù bíi bílíọ̀nù o mẹ́wọ̀n jẹ́ o ní iye tí wọ́n ń ta oxygen léèní lásìkò táwa yìí wọ́n tó bá fi lé wọ́n fifty years ó rí pé agbára rẹ lè má kà o pẹ̀lú iye tí ó ṣe kẹ́nẹ pẹ̀lú bíìlì tí ó jáde fún ọ lórí oxygen tó ń fà sí mú jẹ̀mọ́ àgbogbo lélẹ́yìn kò sí nǹkan kan tó lọ́n fẹ́ jẹ́ ká mọ̀ ọlọ́run fẹ́ jẹ́ ká mọ̀ yìí pé ó ń kálukú wa náà la ní bùkátà sọ́dọ̀ wọn ọlọ́run ọlọ́run ọba àlejò ọlá ó ń júwe agbára rẹ̀ lórí wa wà lábíà tó fún wa bí nǹkan kan bá rọra ṣe kẹ́rẹ́ nìsín bí tí ò kórí mùsùlùmí òdodo wọ́n gbé mi lọ sí ni ilé náà ní kíníkà ń lò ní gbogbo tó wù kó lè máa lò ó rí pọ́dọ̀ ọlọ́run ọ lálàáfíà gbogbo àwọn nǹkan tó ń lò yẹn kí ọlọ́run ọba àlejò ọlá lọ́ba àlàáfíà ọlọ́run gbogbo ibi tá a dé yìí ní gbogbo ibi tó ń kálukú wá ti ń jẹ ìrora nínú ara nínú egun nínú oríkèéríkèé gbogbo ibi tá a ti ń jẹ ìrora pátá ọlọ́run sà fún wa lálàáfíà o wọ́n lọ́ba àlàáfíà wọ́n sà fún wa ní gbogbo wa pátá la bùkátà sọ́dọ̀ ọba bùkátà ń kálukú ni. ń tàbá yànnẹ́tì àhàwálì wallahu wahidun àhàwálì ìṣesí òǹkàlùkù wa hálù tó ǹkàlùkù wa bùkátà òǹkàlùkù wa ta ní síwájú ọlọ́run ó yàtọ̀tọ̀ ṣùgbọ́n wal maqsudu rabbu ẹni tó ń ká dúkú wọn bùkátà yìí gbèrò náà ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba náà ni. kò sẹ́ni kẹ̀kẹ́ tá a lè gbé kọ́ tá a tún lè gbé lọ́dọ̀ rẹ̀ mọ́ tábàlà gbé kó wọn ju ọlọ́run. gbogbo èyí tí wọ́n ń sọ ikọ́dún èsù nǹkan tó lọ yẹn ọ̀nà tó gbà náà ni ọlọ́run náà ní èsì ṣùgbọ́n ọ̀nà tó lọ gbà yẹn mọ́rọ̀ ìkọ́ bá èsù ní nǹkan kan tí ó ṣe fún ọ. èsù náà kò síbi tí ó ti gba nǹkan ọ̀dọ̀ ọlọ́run wa náà ni. ṣùgbọ́n ní tí ọlọ́ọ̀bá lè pẹ́ lọ́wọ́ fún kan látara ipasẹ̀ èṣù ó tọ̀ ń sọ́ọ̀tì nìyẹn wọ́n máa gbà ọlọ́run ti wá fún un torí pé wọ́n náà lọ gbàbẹ̀ ọlọ́ọ̀bá lè pẹ́ parí gbogbo nǹkan wọ́n tó wáyé pé bẹ́ẹ̀ gbà tọ́lọ̀ fi fún ọ mọ̀ yí pé o ti ọlọ́ọ̀bá adékọ́lá ti ń gbé àwíjàre kalẹ̀ lórí rẹ náà nìyẹn pé wọ́n náà mọ̀ nàbí tó gbà ẹ́ wọ́n náà o ti mọ̀ o ti máa létò òde sí o ti máa àbọ̀ rẹ wọn náà ti mọ àwọn tó bá tó kọ́lọ̀ ń kọjá bẹ́ẹ̀ ni rétò wọ́n ti mọ́nà ti mẹ́ni tó bá tó nìyẹn pé àwọn ẹni yìí o àwọn ní ẹni èṣù ni lẹ́nu ìwọ náà bá tó ọlọ́ọ̀bà àlekè ọláwà ń sọ ilé ìfẹ́mi àti ẹ wípé à ń tún mú lùbùkọ́rọ̀ àwọn èèyàn pátá aláìní ni wá àbáwá ibnu Kathir wọ́n ní ọlọ́wọ́ bá mi ọba àlekọ láǹsọ fún wa níbi pé hum mutajuna ilayhi èmi àti ẹ gbogbo wa pátá àwọn ọmọ ènìyàn abùkátà sọ́dọ̀ Ọlọ́run fi jẹmi ilẹ àràkáàtì wà sàkànáàtì níbi gbogbo lílọ bíbọ̀ wa ẹrí gbogbo lílọ bíbọ̀ wa pátá a sì bùkátà sọ́dọ̀ ọlọ́run a ní bùkátà sọ́dọ̀ ọlọ́run kò sí pé táwa lè lọ kóhùn eléyìí ẹja ayọ̀tọ̀ ọlọ́run kó mbẹ kò sí òòlì kò sí ìtọ́jú ayọ̀tọ̀ ọlọ́run kó mbẹ tó ní mí ni ó ní mí tọ́ba ti mí ọ̀ọ́lẹ̀ ìdítọ́ ọlọ́run bá yọ kó mbẹ àtàlójúkọ́ máa rẹ́sẹ̀ gbé ẹsẹ̀ tó ń fi rìn yẹn tàlójúkọ́ máa rí gbé àgbóríkèríkè rẹ̀ yẹ tọ́lọ̀ ti dá wa ó yẹ ká mọ ọlọ́run ọba sí ọlọ́run yẹ ká mọ ọlọ́run ọba sí. níyí jẹ ẹ̀ta kọ́hún àbí jẹrin ìjẹta tí mo dé jẹ́ náà tútù. pàṣẹ wá débẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ta jọjọ pẹ́lẹ̀ àbúnáyìn àwọn àwọn wo bí gàdé lọ́mbẹ̀ bẹ̀mí tó wá ní wọ tí wọ́n ẹ̀kú wọ́n mọ̀ bọ̀ ohun tó mọ̀ sọ pé ni wọ́n ní dáa mi láti wọlé síra mi mo wá rọ́kùnrin kan wọ́n ra páàsì páìpù páìpù tẹ́rín kan ra páìsì wọ́n ra páàsì síbi abẹ́ rẹ̀ báyìí bóyá wọ́n fẹ́ tọ̀ nígbà náà ni tó kàn ra wa sọ ọmọ páìpù yẹn ń bẹ níbi abẹ́ ìsàlẹ̀ ẹnu rẹ̀ báyìí bóyá òun ló fẹ́ fi tọ̀ mo ní ẹ̀hún kan ọmọ yẹn wò ó bá yẹn wí ṣètọ́ ọlọ́run tó lè mímú nílá mi má jẹ nǹkan báyìí èmi ni mo ń láàmì má jẹ nǹkan báyìí ọlọ́run ni ọmọ jẹ ní kẹ̀kẹ́ lóde gbogbo ọlọ́ba bàbá ẹ̀ nìkan ní ó tún wá fi sẹ́lẹ̀ sí bàbá gbogbo ọlọ́ba bàbá bá ńlá ẹ̀ nìkan ní àwọn òbí nínà ọlọ́ba ni ẹ má mọ nǹkan báyìí gbogbo ọlọ́ba bá ńlá ẹ̀ nìkan ní òun mo ti ń tò òun kò sẹ́ni ìdàgbà bí òun ṣe gẹ́gẹ́ òun jẹun ẹlẹ́dẹ̀ ọ̀fà mi ẹ̀hẹ́n ajá ọ̀fà mi kí lọ́kàn òun pẹ̀lú gbẹ́gbẹ́ wọ́n lórí kó máa ń pọ́n ni bá gbé kalẹ̀ lọ́yọ́ lórí níta sùhánàlá yóò sì máa fi àwọn nǹkan tí ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá ní ọ̀dà yóò máa fi ṣe fáàrí òun gbé ọmọ ní tòun kò sí dáadáa tó ń ṣe owó lọ́wọ́ bẹ́ẹ̀ nìkan ni òun gbọ́ ọmọ òun sì máa gbé e lọ ní tí òun mo wá ń ronú mo ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni tí wọ́n páàsì páìpù fún yìí nísìnyí kí wọ́n bá gbé ọmọ tó yáàyù wá wọ́n pè nǹkan yá nísìnyí yọmọ sọ ìgbẹ́dá pẹ́ gbórí fún yín lọ́jà dé àdúgbò wọn lálàáfíà ntí ó gbin nù. ẹni tó ṣe wípé wà ní ẹ̀wò kan o nbẹ náà tó wà ní yìí níṣe o ẹni tó ṣe pé oúnjẹ ti ń jẹ tí wọ́n máa dúpẹ́ lọ́wọ́ pé ah, ó jẹun lónìí wọ́n pààtì páìpù dùn láti ń ra pààtì páìpù kẹ jáde òun ni wọ́n ra pààtì tíì tíì látàn wọ́n ra pààtì ẹ̀ títí mu tẹ́lẹ̀ ní fún ọ pé ah, ó jẹun lónìí wọn ò bí ra pé òkèlè bó lọ́fẹ́ gbà wọlé wọn ra páàsì páìpù fún un náà ní wọn fi ń kọjá sínú okùn rẹ̀ Allahu akbar ọlọ́run abẹ́ ọ́ eh, ẹ̀ abẹ́ ọlọ́run dákun mọ́fà rẹ̀ ti wá o wọ́n jà sírin o gbogbo àwọn tó wà ní kọ́ndíṣàn bẹ́ẹ̀ ọlọ́run dákun mọ́tàbà fún ọlọ́làbíà àwa náà ti tiwa náà tí ò kọ̀yànjú ọlọ́mọdé ó kọ̀yànjú àwa ti mọ̀ ọlọ́mọdé ó kọ̀yànjú ẹ̀kú yànjú à ń lè dìde mọ́ ni gbogbo tí wàá kùtù wàá ń fà wá náà so tí ń jẹ́ ìnira fún wa ọlọ́mọsà fún wa lálàáfíà tó pé wa bíọ́ fún wa lálàáfíà tó pé ọlọ́run ká lè rí ọsìn pọ̀lọ́ ìpínlẹ̀ bá ti ọsítù yóò rí ìrànwọ́. wọ́n sọ fáwọn ẹlẹ́rìí ni pé ẹ̀rìn ẹlẹ́dẹ̀ ń kọ́ rárá yín tọ́jú ẹ̀ wá gbọ́dọ̀ ti fẹ́ kí lọ́wọ́ ibi jẹ́ gbọ́dọ̀ fẹ́ gbà wọlé. kódà èyí ẹ máa fi ṣe fàájì bí o tó ń bẹ̀ kò sí mo ti fẹ́ jẹ́ ẹ̀ eléyìí tí gan-an bó ṣe ṣe nǹkan lọ́jú mú náà ni kò sí kò lọ sùhánàlá wọ́n ló ti ń jà sẹ́rin ẹlẹ́dẹ̀ ń jẹ́ òní ìtọ́nà ni wọ́n jẹ ó yẹ kó kálukú wa ká ronú wọ́n tó yẹ kó tọ́lọ̀ bá gba ọmú níṣẹ́jú kan sí kejì nítọ́jà láàrin gan òní jẹ́ bẹ̀ lé tó wá jẹ́ àràmù ọmọdé bẹ́ẹ̀. ọjọ́ ẹsẹ̀ náà ni bí wọ́n ti ń gbà wọ́n tó ń bọ́ ẹni ọ̀rẹ́ ìdíkú ẹ̀ yí bọ́lẹ̀ àwọn tí wọ́n ti tẹ̀gbẹ́ tó ń la máa ń kíní wọ́n pé wọ́n lè dá gbé ni. nínú àṣùhánà ńlá òkú ni wọ́n ń ṣe báyìí wípé tí wọ́n tó wọn pílásì fún gbé lọ mọ́ṣúárì. ojú wa ń da jòkó náà ní tẹ́gbẹ́ abáyé náà ti gbé jáde. oríṣiríṣi láì máa tí wọ́n mọ̀ pé ẹlòmíì wọ́n sáré gbé déjì gbàdúgbàdúgbà ẹgbàá ẹgbàá ẹgbàá ẹni àlọ́ wà ní ìdòkú kálukú anábàáṣe ní káàkiri àtàrin yẹn rẹ̀ pé ọlọ́run mẹjọ sọ̀rọ̀ ọlọ́run mẹjọ o àtìyàwó wọn ọlọ́kadà tó gbé wọn. àti ẹ̀kọ́ rẹ̀ ìyàwó lọ́wọ́ jẹ́ kí ọkọ́ pọ̀ òun ti ń lè sọ̀rọ̀ ojú yájú nítorí súnmọ́ ẹni pé nítorí jẹ́ kegun tí ó tètè nàró ni pé ara ọmọ tọ́lọ́pọ̀ ọmọ rẹ̀ ń bẹ́ ń bẹ́ ọmọ ọkọ ò tiẹ̀ lè táwọ́ tásẹ̀ kákàtà ń wò náà ní pẹ́tọ̀ wọ́n kà láwọn pé ó médè pé wọ́n sẹ̀ ń dúró náà ni o nígbà tó lọ́wọ́ wá sí mo ti yòókù lẹ́mẹ́rin mo ti gba ẹ̀kùnrin yìí ti ń gbẹ́sì òkè o ti ń gbẹ́sì òkè lọ́wọ́ o ti ń yíra padà àdúgbò lọ́dọ̀ lọ́wọ́ àwọn àdúgbò lọ́dọ̀ lọ́wọ́ ó kálukú tó gẹ̀gẹ̀ náà nàdí wọn fi tó jà sí sẹ́ni tó ti ń yíra padà ń tí ò ti lè gbẹ́sẹ̀ àwọn gbàgbọ́n sọ pé bọ́ọ̀ ni ah, bọ́ọ̀ tó nídi ọmọ kábọ̀ gbọ́mọ wá bọ̀dá gbọ́mọ gbọ́mọ bọ̀dá gbọ́mọ gbọ́mọ à ó sì bẹ̀rù ọlọ́wọ́n bá tọ́ da ọ ọ̀rán tíjọ́ tó yẹ kó lè wà nílẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n sọ wọn tó ọmọ tó tí ó jòkó tí ọ tí ó yọ ọmú tì ọ tó tún ṣe pèlè pé olórí ibú ni ọ ní wọ́n fẹ́ pa mí tí wọ́n wà yìí. ẹ kọ bẹ̀rù ọlọ́wọ́n bá jẹ́ pé àníyí tó jẹ́ tọ́ tọ́lọ́wọ́n bá lè kọ́lá ní oṣù ní ọgbájúmọ́ ìtọ́lọ̀wà àríkọlá ní ọ̀dá jìnà sí torí pé bí tó ti ń sa ìdá àwọn ọlọ́wà àríkọlá lè gbá ọmú àwọn alábùkátà púpọ̀ sọ́dọ̀ ọlọ́wọ̀n ọba gbogbo tí ìwùkọ́ rí gbogbo ẹni títà gbọba ń bẹ lára ẹ̀ bí ènìyàn rẹ̀ bá wà lórí àìsàn àbóhùn gan náà lọ wà lórí àìsàn kò síbi ìgbàjọ́ ọmọ ọkọ̀jú sínú ìwé náà pọ̀ náà tọ́lọ́run sànù gbogbo ẹni tí ò mọ ọlọ́run gan eléyìí tó ní òtọ́ ọlọ́run níjọ́ kìíní àná ńgbà ó kó sínú wàhálà kan sí bọ́ pariwo ó oh god ta nípa olólùfẹ́ àti pẹ̀lú god tó pariwo nígbà ó kálukú ń tara kó jọjọ gbogbo tó dálẹ̀ màá yí pé kò sẹ́ni tí ò ní padà ẹ̀ nímọ̀

algoniyu ọba ọlọ́rọ̀ ni òun ọlọ́run ọba alhamid ọwábì kejì yẹn tẹ̀lé torí pé ẹlòmíín náà lè jẹ́ gọ̀níyù tó ṣe yí pé gìnà rẹ̀ kò lè mú hamidu lọ́wọ́ sábàdé gọ̀níyù alhamid ìyẹn ni wípé. gọ̀níyù rẹ̀ yẹn yùgìní gọ́ìrọ̀ gọ̀níyù ọlọ́rọ̀ ni tó tún lè rọ ẹlòmíì lọ́rọ̀ alhami tó ṣe pé ìyẹn wá ló ń jẹ́ àmì ẹni tá a máa dúpẹ́ fún ní gbogbo ìgbà tó pé ìdá àgìnákà a ó dúpẹ́ fún. Yorùbá ti gbé ngadiwe ghaniyun yugini ghayrahu ilan yahtaju ilan nahmadu ọlọ́rọ̀ ni ọlọ́run ọba almutafarriju bilgina wada òun nìkan náà ni ó sì ṣe kí ni ó jẹ́ àṣọ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ yìí láti ẹ̀rí kalẹ̀ afáyé fún kẹsìrì yẹn wọn ni kò sóòrò kún kàtó fẹ́ bá a fà á wọ́n wà láàmì ìlú fi jẹ̀mí ìmọ̀ yẹn fọ́ àlù ọba táwọn máa dúpẹ́ fún gbogbo nǹkan bìkúndínláti í pẹ̀lú agbára ẹ̀ kó fi ń ṣe gbogbo àǹkà tó ṣe tó ń pè kó sì gbóǹkà lóko wa bá a ṣe jẹ́ bá a ṣe jẹ́ ìta àti ìlú ìta mọ́ ìta lò gọ̀ọ́nì yóò ń ọlọ́rọ̀ ni ọlọ́wọ́ báyìí àmì ìdọ̀nì ọba tó sì ọba tá a máa dúpẹ́ fún ni lórí ọ̀rọ̀ rẹ̀ tó rún kálukú wa lọ́rọ̀. ǹjẹ́ táwa ló ń tàn tó lè jẹ́ gọ̀ ní yón tí ó rọrọ̀ tó lòun ò ní bùkátà sọ̀rọ̀ lọ́hùn kò sí ń tàn o kò sí bó ti fẹ́ rí ó ní bùkátà sọ̀rọ̀ lọ́hùn kódà àwọn ẹ̀dá síra wa ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí náà á mọ̀ ní bùkátà síra wa bùkátà ń kálukú lọ́yàtọ̀tọ̀ torí pé ńgbà míì a lè padà sọ páà ní bùkátà sí lágbájá wọn bóyá torí ìwà kan tó wù sí wa bóyá torí nǹkan tá a bá sọ pé ní bùkátà sí lágbájá mọ́ á padà tún ní bùkátà sí lómi. ṣùgbọ́n ọlọ́wọ́ bá lè kọ́lá gan níyàn ní ọba tó rọrọ̀ ni tí ò bùkátà kankan lọ́dọ̀ ẹnìkan nu wa lọ́wọ́ bá. mo wá rò yìí tó bóyá ìjọsìn rẹ tó ń ṣe òun ni ọlọ́wọ́ bá lè kọ́lá ló bùkátà sí. àsọjú ọ̀rọ̀ ni tẹnu akápẹ́ ọlọ́wọ́ bá lè kọ́lá bùkátà sí nǹkan báyìí lọ́dọ̀ ọ̀la o ọlọ́run bùkátà àsìkò nídìí ẹ̀ tá a bá yẹ sì sọ ọ lọ́rọ̀ ntí ń bẹ nínú tùmọ̀ yẹn náà ni wípé ntọ́ fẹ́ ká ṣe ojúṣe wa tó yẹ ká ṣe òun nìkan yẹ pé tọ́lọ́ bùkátà lọ́dọ̀ wa náà ni ká dúpẹ́ fún bùkátà yẹn mẹ̀jà síyà ni o tá a bá sì bí yorùbá mi gan ká má lò ká má lò mọ́ lọ́dà. tẹ̀ntọ́lọ̀ ń retí lọ́dọ̀ wa ìrètí yẹn náà ń ṣe pé dandan kó wúlò fún tẹ̀ntọ́lọ̀ ọba àlejò láfíà tọ́fẹ́ ká ṣe ẹ̀hẹ́n nítorí jẹ́ ojúṣe wa nígbà tọ́lọ̀ bá ṣe nǹkan báyìí fún wa ní ká dúpẹ́ nítorí retí lọ́dọ̀ wa náà yìí rìn lọ àbíká ni tó bùkátà sí àwọn àyẹ ká kíyèsí nínú ọ̀rọ̀ tòkòtà bá ní ọlọ́run ọba yóò ní bùkátà sí nǹkan lọ́dọ̀ wa o ọpẹ́ ẹ ọpẹ́ ló ń jẹ ọlọ́run àá sọ ma pọ́ lọ́n jẹun nìyẹn ló jẹ ọ pẹ̀lẹ́ ọlọ́run ọba jẹun kò sí nínú ìròyìn ọlọ́run wa kò sí nínú orúkọ ọlọ́run pé bá ti ń jẹun ni kò sí mẹ́. agbára àmọ́ ikú ọba sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ sọ̀rọ̀ ni sọ̀rọ̀ irú àwọn ọ̀rọ̀ ẹ̀ náà torí ìdí eléyìí sọ fún wa látara bẹ́ẹ̀ ní wà ní làmì wọn ní ìyá ṣá wọn ṣe wá tó ń sọ̀rọ̀ tó tẹ̀lé nìyẹn pé ìyá ṣá tẹ̀yin balẹ̀ nímọ kó bùkátà yín wá bá mi tẹlẹ rọrọ tẹ̀yin náà dá yín pẹ rọrọ tó bá wo òun ọlọ́wọ́ bá ìdìbò kan òun kò yín kú ńlẹ̀ wáyà ti ibi ọlọ́kìn jẹ́dí tó wọ́n sì mú àwọn ẹ̀dá mi wá sórílẹ̀ ẹ̀wọ́ lọ́hùn. òun ó kó yín kú lẹ̀ òun ó pààrọ̀ yín àwọn mi wá abẹ́rẹ́ nìkan. pẹ̀lú tí ń bẹ lọ́wọ́ yín ló wà yìí pẹ̀lú tí ń bẹ nínú ṣèṣì yín tẹ bá lẹ̀ lọ́rọ̀ ọgbọ́ tẹ fóun lágbára àti ti ṣe bẹ́ẹ̀ rí báwọn kan ó ti pa àwọn ìjọ àwọn ìjọ kan rẹ̀ ìjọ ọlọ́run ti ti pa rì ìjọ anabi shuaib ọlọ́run ti pa wọ́n rẹ́ ìjọ anabi nu ọlọ́run ti pa wọ́n rẹ́ gbogbo àwọn tá a sọ yìí wọ́n kọjá àlà sí ọlọ́run ọlọ́run ọba àlekọ́ láti pa wọ́n rẹ́. kí wàá la fẹ́ sọ kí wàá ní tí fi ọlọ́kàbalẹ̀ sókèdè kọ́lọ̀ sàdé ńkọ́ òun nípa àwọn àjọ anabi kò òun nípa wọ́n rẹ́ mọ́ ṣùgbọ́n ìwọ̀n kó kọ́lọ́ ọba àlekọ́ láwọn máa fi àjà àwọn èèyàn tó bá ti wó ọlọ́run kò sí ìparẹ́ general mọ́nì ṣùgbọ́n ìbìyà jẹ́ ní oríṣiríṣi ń bẹ lọ́wọ́ ọlọ́run ẹ̀rì pé tọ́lọ̀ ọba àlekọ́ lánàá wí náà pé eyín àṣà lówí tó a kó bá wò wọn lọ́wọ́ ọba bẹ́ẹ̀ òun lè ṣe bẹ́ẹ̀ o ká má rò kò lè ṣẹlẹ̀ o òun lè ṣe bẹ́ẹ̀ o kó wá wò wọn lọ́wọ́ òun lè kó yín ńlẹ̀ lẹ́ẹ̀kan náà fọyàtì ìdè kọ́líkì ǹgẹ̀dì tóun sì kó àwọn ẹ̀dá mi tó jẹ́ di ọmọ ènìyàn mi tóun kó wọn sórí lẹ̀ kálí mọ̀ gbàdọ̀ wọn náà wọ́n bá lè tó ni o ọ̀rọ̀ ni wà má dàlíkà àlà lọ ibi aziz wà má bí aziz dàlíkà wà má bí aziz àlà lọ ọlọ́wọ́ bá lè tọ́lá ní ìyẹn ò ṣòro aziz náà pé kò ṣòro ìyẹn ò lé fóun ọlọ́wọ́ bá ẹ má rò pé báyà nǹkan yẹn ni kó nira kankan fún wọn náà ọba nǹkan yẹn ń ṣe nǹkan tó lágbára púpọ̀ wà má á dá àlẹ́ yìí bè sọ á wà láàmọ̀ mùtẹ́ni kó lé kó sẹ́ni tó lè di lọ́wọ́ kó fún wọn mọ́ síbẹ̀ tó máa bẹ́ síbẹ̀. ọlọ́wọ́n bá àlẹ́ sọ́lá ń júwèé agbára rẹ̀ fún wa nìyẹn o gbogbo àwọn eléyìí tó ń tọ́ ẹ kémi náà àwọn àyàtọ̀ ẹ kémi náà máa ronú sí ni bọ́lá ọba àlejò láti yìí o. ìyàṣá yòdì ìbò kan wàyà bí ibi kọ́lì ti ń jẹ̀dì tó bá wù wọn làwọn lè kó yín kó lórí lẹ̀. wọ̀yáàtì bí kọ́lìkì jẹ̀bi tó wà kó yẹn tuntun mí wá. sẹ́wọ̀n yìí pé ẹni tọ́lọ̀ ń kẹ́ tó ló lọ́wọ́ dáadáa tó kó àwọn kan tó kó àwọn kan síbi iṣẹ́ rẹ̀ pátí ẹ̀ ń nínú àwọn tó ní kọ́ńtìnì rẹ̀ tó kó àwọn kan síbẹ̀ ní pátí ìjọdálẹ̀ táwọn yẹn wọn máa mánéjì ibi iṣẹ́ yẹn náà lówó ti yẹ kọ́ da tọ́ba ní mítìn pẹ̀lú wọn ó lè sọ fún wọn kótó tí mo bá ti wò ó tí o bá ti ẹni changes kankan pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń bá mi mánéjì bíi màá pààrọ̀ gbogbo yín o màá rí ìlú fún yín tí màá gba àwọn ẹlòmíì síbẹ̀ sẹ́wọ̀n yìí pé nítòsàn yẹn ó lè sábẹ̀ lè sí torí kó lówó lọ àwọn náà mọ iye táwọn ń gbà lóṣù tó yẹ pọ̀pọ̀lọpọ̀ bíi sẹ́mi wọn rírú ẹ̀gbà ń bò mí bẹ́ẹ̀ àpèjúwe gbogbo àti nìkan lè yín nísìn kárẹ́ nìkan sísìn san four hundred thousand fún yàn lóṣù níbi iṣẹ́ tẹ̀yàn wà kàgbẹ́ tó kéré ju mẹ́gbà four hundred thousand lóṣù ààrẹ ti gba five ẹni gba six mẹ́ẹ̀ wọ́n á kó ogun ọjọ́ ikú tọ̀ pẹ̀lú mẹ́sẹ̀ mánéjì bíi yìí o àwọn nǹkan wọ̀nyí tẹ̀sí yìí o kò bá mi tó o torí ìdí eléyìí ẹ lọ ṣéǹjẹ o tẹ́ ẹ bá ṣéǹjẹ màá pààrọ̀ gbogbo yín o màá pààrọ̀ ẹlòmíì tí wọ́n máa ṣe ń bí yìí wá fún mi nǹkan àdùkù yín sì máa lọ lé ẹ̀ tẹ́ ẹ pé ọ̀rọ̀ tó sọ yẹn kí ló yẹ àwọn wọn yẹn kí ló yẹ wọn wọ́n rí sẹ́mi ta wọ́n rí sẹ́mi tó lè sanwó lọ́wọ́ àwọn lẹ́kọ̀ọ́ according to information o owó pòfẹ́sọ̀ kọfẹ́ wọ sí ìwọ five hundred thousand bá pòfẹ́sọ̀ ní yunifásitì abẹ́rẹ́ ìgbà five hundred thousand ṣètò five hundred thousand ní ìsinmi bẹ́ẹ̀ gba mú five hundred thousand fún wáyé fífún ẹni tí wàá ní bùkátà five hundred thousand fún oúnjẹ nìkan five hundred thousand yẹn oúnjẹ nìkan nígbà ilé tó pọ̀ dáadáa oúnjẹ nìkan five hundred thousand yẹn ọbẹ̀ tán lóṣù nìyẹn bá bẹ́ẹ̀ sẹ́ ń wòye pé nílé tó pọ̀ dáadáa five hundred thousand ọbẹ̀ tán lóṣù táwọn tara wa jẹ́ lóṣù kan five hundred thousand bẹ́ẹ̀ tán lóṣù káwá wò ó wípé ntọ́ ń gbà nìyẹn lóṣù lẹ́tọ́rà ni òrí nǹkan wá wà mí kọ́ńtìnì kan ọ̀n gba bí seven hundred six hundred o ètò wa gbogbo tó ní lọ́wọ́ náà kò ju dìgírì lọ tó fi ń gbà yẹn o wà lọ́pọ̀tunítì yẹn ọ wá ní mọ̀ wọ́n ti mánéjì bẹ́ẹ̀ ibi tá à ń lọ ń bẹ̀ ni wípé ọlọ́wọ́ bá pọn aláfẹ́ ó fún wa lálàáfíà à ń lọ à ń bọ̀ kò fàárẹ̀ sí ọ ó wá pa ọ́ láṣẹ kó o ṣe tòun kó kírun lásìkò má jẹ àwọn nǹkan báyìí nǹkan báyìí ni ọmọ jẹ ọwọ́ ń bọ́ lọ́wọ́ bá òun lagídí àwọn ọlọ́ni tó wá wù òun lè kó ọkú ńlẹ̀ o ṣùgbọ́n tó wá jó kó ọkú ńlẹ̀ tó lè pé ó kó okú sórí àìsè tiẹ̀ àlékọ́ láti ń sọ̀rọ̀ yìí ó ń ṣe bẹ́ẹ̀ náà mọ́tò pé àbáyá kò tó ní tó bá wù tó bá ṣe bẹ́ẹ̀ yẹn tó wù òun lè kó ọkú ńlẹ̀ òun lè pààrọ̀ wa bí ò kó ọkú ńlẹ̀ pẹ̀lú kó pa wá rẹ́ mọ́ ṣe bá ń kó mbẹ́ náà díẹ̀díẹ̀ ṣe bó kálukú wá ń jáde láyé ntọ́lọ́ ń sọ yẹn náà yẹ ká ronú sí ọ yẹ bó kàn ní mò ń sọ sí ìgbà dán ọ̀dọ́ ń jáde ńbẹ̀ wọ́n ń gbé jáde náà ni o ò lè pẹ́ ní emergency o ò lè pẹ́ mbẹ́ kọ́ mọ́rin fún gbókùn jáde ó rí pẹ́ nìkan sàkùnrin dá pẹ́lú ìjọba ẹni tí ń tọ́jú ẹ̀ ti pẹ́ ọlọ́mọ tó ti dé wọ́n ti náwó náwó lórí ẹlòmíì lọ́pàdà jáde láyé náà. ọlọ́run bá àlejò ọlọ́wọ́ pàṣẹ pé nǹkan báyìí ni mo fẹ́ kẹ́ ẹ máa ṣe nǹkan báyìí ni ìfẹ́ kẹ́ ẹ máa ṣe kó kálukú wa náà ká lọ sítù ká lọ kẹ́kọ̀ọ́. a mọ̀ pé ọ̀nkọ̀ yẹ ká gbọ́rọ̀ sẹ́lómi lẹ́nu ju ọlọ́run bá lọ pẹ̀lú lè ti ń sọ fún wa yìí náà ṣebí bí ọba pa wá rẹ jẹ́ ní jẹ́nálì bí àwọn kálukú náà ń kú individual báàrí àwọn náà dára àwọn tí ń kú ó ti sin àgbàlagbà ó ti sin ẹgbẹ́ rẹ ó ti bá wọn patrisi ọmọ tí ò tó ọmọ inú rẹ kíkún wá ló kù tí ẹ̀kọ́ gbọ́dọ̀ sọ́dọ̀ lẹ́nu dọ́nà ọba àlekọ́lá fẹ́ mú jáde náà lélẹ́yìí o dọ́nà ọba àlekọ́lá ní ìyáṣà yòdì ìbò kan ọ̀yà tí bí kọ́lùkì ń gẹ̀dí tọ́wá wò wọn lòun lè kó yín kú ńlẹ̀ kó wọn máa wọn mí wá ní tuntun. wá máa dàálì kàálà lọ ibi àti ìyẹn ò ṣòro fún ọlọ́run ọba láti ṣe bẹ́ẹ̀. ọlọ́ni wàlá tẹ́sírù wá zero tó ń wíṣírà òkúrọ́ ọjọ́ tàwa wí ìyẹn níjọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmà kó ń kálukú wa. ká ọjọ náà kalẹ̀ kí ni ó tèmi níjọ́ náà kí ni ó jẹ́ tiẹ̀ níjọ́ gbẹ̀ndé àlìkìyámà wàlá tẹ̀síìrù wà zírọ̀ tó ń wù zírọ̀ òkùnrọ̀ ọlọ́run ní ẹnìkan kò ní bá ẹnìkan ìwà wà ń tẹ́dí wọn mọ́ kọ́ ha tẹ́mi wà ń tẹ́lẹ̀ mọ́tíkọ́lá tó ń ẹlẹ́rù ńlá kan tó wá ń pèpè ìlà ìmúlìhà lọ síbi ẹrù ẹ̀ yìí pé kẹ́nìkan wá bá òun gbé láàyè mọ́lùmí ni òun ṣe ń wọn à ní lè bá a gbé nǹkan kan bẹ́ẹ̀ wàláwó kánà dá kórùbá kódà kọjá yìí pé àwọn ni tí wọ́n jọ súnmọ́ra wọn ni bàbá lọ́jẹ́ ni ọmọ lọ́jẹ́ ni. àfa wa ìmọ̀ọ́mù kúrútọ̀bí wọ́n mú ọ̀rọ̀ àfa wa kan wá wọ́n tó bá ti jẹ́ wẹ́n àlè nínú ìwáyà ọ̀rọ̀ wọn kan wọ́n tó bá ti jẹ́ wẹ́n àlè kìyàmà ọkọ lọ báyàwó yóò sọ fún mi pé dákun ẹrù mi dákun ràn mí lẹ́rù àbí wọ́n mú ìwáyà wọ́n mú nínú ìwáyà pé lọ bá yí pé ìwà dáadáa yìí. ó fún un díẹ̀ nínú wà dáadáa tiẹ̀ tó ní à kí mú wá bí wà dáadáa ti ẹ dákun ẹ máa lọ ní tí ma bọ́rọ̀ tèmi náà ṣe jásí èmi náà tí ma fi tèmi náà ṣe jásí o ní tí wọn bẹ́lẹ̀ náà lè gbé mi náà wọlé bó ṣe máa rí náà bí ó ṣe rí ti bàbá náà wá gbogbo ẹ̀ lórí ti ṣe mú wá ṣùgbọ́n ti sọ fún wa ọjọ́ tá ọlọ́wọ́n bá lè pẹ́lá sọ pé lówí nínú sóràtò abasa nígbà lẹ́bí kí lówí yàwó ma yàfẹ́ rọlẹ̀márì omi ni àkíyì ọjọ́ tó ń kálukú ọmọ sáfọ́ ọmọ ìyá ẹ̀ ọmọ sáfún ọmọ sáfún yá ọmọ sáfún bàbá ọ̀sọ́ ìbátihí ọkọ àtìyàwó ọmọ sáfúnra wọn wọn kálukú ó kọ i love you ọ̀ní ṣùgá kò sáyè léhùn jọun sùìtì gbogbo tó kọ́ kọ́ kọ́ tó kàn máa pẹ́ra wọn kò sí èyí ń jọun àwọn tó lè padà rí ọ̀ní ṣùgá pé ẹni tó bá ṣe dáadáa ẹ padà pé ṣùgá sùìtì ẹ padà pé ládìjẹ́ náà. ṣùgbọ́n tẹ́ ẹ bá báyé ṣe dáadáa wẹ́ẹ̀ àpò egbe lẹ́ẹ̀mọ̀ pariwo ní jọ́nà nínú nínú náà nígbà tó ọwọ́ náà bá báyìí. ọlọ́wọ́ bá ní pẹ̀lú àǹsọ eléyìí o òǹkàlùkù ní òru tiẹ̀ bí tìwù kẹwàá túmọ̀ la ẹni Baba bàbá àtìyá ọmọ àti bàbá ọjọ́ tá a wí òǹkàlùkù ọmọ dá ẹrù tiẹ̀ gbé ni ṣàánú òǹkàlùkù.